الحمد لله رب العالمين الحمد لله على نعمة الإسلام علينا ثم الصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله أدوبة في أولوبة lẹ́yìn wàá gbaná àtọ̀rẹ́ kí a ti ìgẹ̀fọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a bẹ̀rẹ̀ ètò wa tòní òní tí a mọ̀ sí ọjọ́ kẹta nínú oṣù Ramadan kí ọlọ́ọ̀bá kí ó san wá ní ẹ̀san lóore nínú oṣù náà wọ́n á máa bẹ̀rẹ̀ ètò wa ètò tí a mọ̀ sí hudan wa bushra eléyìí tí a mọ̀ pé àwọn olùmọ̀ wa àwọn dókítà wa tí wọ́n ṣe tí wọ́n jẹ́ni tí wọ́n bá wa sọ̀rọ̀ náà níbi àwọn dókítà wa dókítà Sàràfídé Gbádébọ̀ Rọ́jí tí wọ́n bá wa mẹ́nu bá bọ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ìbéèrè tí àwọn èèyàn fi sọwọ́ sí wa wọ́n jẹ́ kó wa wípé báwo ìgbàwo gan ni ọlọ́ọ̀ba tí ọlá ga ìgbàwo ní ṣe oṣù Ramadan ní ọ̀ranyàn ní àwa mùsùlùmí lórí wọ́n bá mẹ́nubà láti bí eléyìí lọ kọ́lọ́ sí ní ìrọ̀rùn fún wa àmín. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. àtúnbá ni dúpẹ́ fọlọ́wọ́n ọba lẹ́ẹ̀kan sí ọba tó tún ṣe gbígba rọmọbọ́nà tó ní nírọ̀rùn fún wa ọlọ́wọ́n ọba kò ṣe ní àtẹ́wọ́gbà kọ́mọ̀sí kọ́ tó ṣe wà lọ́wọ́ gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè tí ẹni àwọn ará lè fi sọwọ́ sí wa nípa ìgbà wo gan lọ́nà ọ̀rẹ́ lè dá wa ló kọ́kọ́ ṣe gbígba Ramadan lọ́nà ẹ̀ lórí àwọn mùsùlùmí ìwádìí fi hàn wá pé ọdún kejì ni lẹ́yìn hijra anabi Muhammad sallallahu alayhi wa sallam ọdún kejì dánàbí dé Madina lọ́nà ọba ṣe Ramadan ní ọ̀ràn yẹn láti ìgbà tí Ọlọ́run bá ti ṣe lọ́ràn yẹn yìí anabi kò yéé gbà títí ó fi jọ́ lọ́wọ́ ọba nípè lọ́dún kẹwàá lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam eléyìí túmọ̀ sí pé ó bẹ̀rẹ̀ sí ní gbà látọdún kejì ó sì ṣaláìsí lọ́dún kẹwàá èyí túmọ̀ sí pé Ramadan mẹ́sàn-án ọ̀là anabi sallallahu alayhi wa sallam ìlọ́gbà nínú ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ sì máa wọ nǹkan èyí tó pọ̀ jù nínú àwọn Ramadan eléyìí tá anabi gbà yìí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n péré ìní àwọn oṣù yẹn jẹ́ oṣù méje

ó ń bùkátà ẹ̀rí gẹ́gẹ́ bí ẹni tó sọ pé tòun náà ìjọ mọ́kàndínlọ́gbọ̀n ilé ọmọ ẹ̀jẹ̀ kò ní pé ọgbọ̀n òun náà ń bùkátà ẹ̀rí nítorí pé oṣù nínú kàlẹ́ndà ti Islam bákan méjì ni bí ọba jẹ́ ọgbọ̀njọ́ ajé ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n ti fún wa nínú ó mú àwọn ọmọ ọwọ́ rẹ̀ méjèèjì ọmọ mẹ́wàá ó fi ṣe àpèjúwe ó ní oṣù báyìí

báwo la ṣe ní ọ̀jẹ̀ àbí mọ́kàndínlọ́gbọ̀n ní ọ̀jẹ̀ ńṣe lélẹ́yìí ọmọ ayé wa látàrí bàbá ṣe rọ́ṣù n'itori nítorí pé ẹ̀sìn tiwa ó jìnà sí ìfẹ́ nu ó sì jìnà sí àìmọ̀kan sóòmọ́ lẹ́rọ yẹtẹ́ wà ọ̀fọ́tẹ́rù lẹ́rọ yẹtẹ́ ẹ máa gba Ramadan tẹ́ bá ti rọ́ṣù tẹ́ bá sì tún rọ́ṣù ìtúnu níbi tí kurukuru tó bá tí ò jẹ́ rọ́ṣù ẹ̀ka ọjọ́ oṣù tẹ wà nínú rẹ̀ tó jẹ́ ṣàdáàdì ẹ̀ka kó pé ọgbàjọ́ tó bá ti pé ọgbàjọ́ ajẹ́pẹ́jọ́ tí ó tẹ̀lé yọ jẹjọ́ nínú Ramadan bẹ́ẹ̀ náà ní níparí Ramadan arètí kárọ́sù lọ́jọ́ tí Ramadan náà pé nígbà tí ilẹ̀ yẹn abẹ̀rẹ̀ sí ní ọlọ́run kádàrá eléyìí túmọ̀ sí pé náà Islam Islam kìí sì ṣe ta haúsá kódà kìí ṣe ti lárúbáwá tó tó tọ̀dọ̀ wọn wá torí wọn nàbí lárúbáwá ni kò wá sọ ìsìláàmù dẹ̀sìn lárúbáwá ọlọ́ni wọn máa arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àrùn wa nàbí muhammad sallallahu alayhi wa sallam níṣẹ́ àyàfi sí gbogbo àgbáńlá ayé gbogbo èèyàn lápapọ̀ lọ́lọ́run ànàbì ọ̀ràn sí dúdú ọ̀ràn sí funfun ọ̀ràn sára ilé ọ̀ràn sára oko ọ̀ràn sáwọn ọ̀làjú ó sì rán sí àwọn ìlúkọ gbogbo pátá lọ́lọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam sí àbí wọn mọ ni nínú nǹkan tó lọ́wọ́ fanabi tí ò fanabi mi nínú àwọn anabi tó ti síwájú òun náà ni pé káàní nàbí yìí yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa gbogbo àwọn anabi tó síwájú yẹn àwọn èèyàn tí wọ́n lásán ni wọ́n máa rán wọn sí ṣùgbọ́n àwọn anabi sallallahu alayhi gbogbo èèyàn lápapọ̀ lọ́wọ́ bá rán sí èmi dúpẹ́ fọlọ́wọ́ tọ́lọ̀ ń sèmi lọ́kàn nínú ọmọlẹ́yìn ànábì tọ́lọ̀ rẹ̀ sí gbogbo àgbáńlá ayé yìí ìwọ ńkọ́ wọn náà yà dúpẹ́ tiẹ̀ ẹ kì í kàn sí kó sọ pé mo dúpẹ́ kọ́ lọ lásán o ká máa sìn yìn á máa sin ọlọ́wọ́ ọba lójú méjèèjì á sì ní fẹ̀sìn wá ṣeré nígbà kankan á jẹni tó ṣe wípé àní gbẹ̀yìn níbi títẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa ìwádìí tó fi hàn wá nù ṣẹ̀ríà wípé lákòókò ìgbà tó lọ́wọ́ bá wa tó kọ́kọ́ rọmọbọ́nà lórí àwọn mùsùlùmí àkọ́kọ́ oríṣi ọ̀nà méjì ọgbà ìgbà àkọ́kọ́ ọlọ́run ṣe wípé ẹni tó bá fẹ́ gbà ẹni tó bá sì fẹ́ dípò gbà kó ló ń jẹjẹ ẹni eléyìí ni bọ́lá ọba ti ṣe kọ́kọ́ ṣe Ramadan lọ́ràn yẹn lẹ́yìn rẹ̀ lọ́lọ́ ọba ló wá ṣe lọ́ràn yẹn dáadáa lórí gbogbo wa ipe àgbà náà ni kò sáyè fẹ́nìkan láti sọ pé mi subhanallah ẹni tó bá fẹ́ gbà ẹni tó bá fẹ́ kó ló ń jẹjẹ lẹ́yìn ìgbà tí wọ́n gbà lẹ́yìn rẹ̀ lọ́lọ́run tó wá mi jáde pé túláàsì kẹ́ gbà yìí ní at-tadarruj fi at-tashri' at-tadarruj fi at-tashri' ṣíṣe òfin lẹ́sẹẹsẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ torí gbogbo ń tá a fẹ́ káwọn èèyàn gbọ́ kó wọ́n gbà tá a fẹ́ kó wọ́n gbọ́ kó wọ́n tẹ̀lé a lè kì wọ́n girigiri lẹ́ẹ̀kan náà bí gbogbo nǹkan iná lẹ́sìn gbọ́dọ̀ lò lónìí gbogbo iná lẹ́ gbọ́dọ̀ tẹ̀lé nísìn nísìn torí tá bá ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn gbọ́ wọn nígbà àwọn èèyàn gbọ́ wọn ní torí ẹ̀ lè ṣe jẹ́ pé àwa náà lára àbíkẹ́ káwọn èèyàn gbọ́ àlàyé ẹ̀sìn Islam wọ́n sì máa tẹ̀lé àgbẹ̀kọ́ gbọ́tà nàbì sọ̀rọ̀ máa ní sọ́lá kó sì máa fi ṣe wa o àfi ká ṣe àwọn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ díẹ̀díẹ̀ á máa ṣàlàyé fún wa díẹ̀díẹ̀ lá máa mú wa èyí tó máa gbọ́ lónìí ẹ̀rí pẹ́lúmi yóò ṣàtúnṣe nínú rẹ̀ ẹlòmí òdi lọ́la ńgbọ́ bá tó gbọ́tọ̀ la ni ó tó ṣàtúnṣe tàná tí wọ́n wí ẹlòmí ńgbọ́ bá tó gbọ́tọ̀ kun la ni ó tó ṣe àwa gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ sóríire látàrí pàǹpé yẹn lọ sí díẹ̀ sàn lọ àwọn àmọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àgbọ̀dọ̀ fi wà wọ́n ara sí àgbọ̀dọ̀ fi kájú sí àṣìgbọ̀dọ̀ kí àwọn èèyàn girigiri nítorí pé ẹni tó ti wà nínú àyídá tó ti wà nínú àṣìṣe látọjọ́ tó ti pẹ́ àfi kẹ́ ẹ mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ni ó fi fi ìbàjẹ́ àìda àṣìṣe tí ń ṣe sílẹ̀ tó ní ó fi padà bọ́ sínú dáadáa kọ́lọ́wọ́ bá kó tọrọ gbogbo wa sí i níbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá lẹ́ni tó bá fẹ́ kọ́ gbà á ẹni tó bá sì fẹ́ kó fáláìní ló ń jẹjẹ eléyìí túmọ̀ sí wípé rọmọbọ́nà yẹn kọ́kọ́ jẹ́ ọ̀ràn yẹn túláàsì lórí gbogbo èèyàn níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ẹni tó bá fẹ́ kọ́ gbà ẹni tí ò bá sì fẹ́ gbà kó fún aláìní ló ń jẹ dípò rẹ̀ lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́ bá wá sí ní ọ̀ràn àyàn túláàsì eléyìí tó ṣe é pé wọn ò fààyè sílẹ̀ fún yàn láti ṣẹ̀ṣà má ibi tá a ti rí léyìí òun náà ni nínú sahihil imaamu bukhari àti sahihil imaamu muslim ẹgbàwọ́ ọ̀rọ̀ kan alátọ̀dọ̀ sàbẹ̀ sálámà ibn al-aqwa ọlọ́wọ́ bá kó yẹnu sí i ó ní ní ìgbà tí ọlọ́wọ́ bá sọ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ tó ní wa 'ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin àwọn tó bá sì lágbára àwọn tó lágbára láti gbà wọ́n lè fún wọ́n lè fún aláìní ló ń jẹ dípò rẹ̀ wọ́n fi ṣèrà padà fúnra wọn àwọn ẹni tó bá sì lágbára láti gba Ramadan wọ́n sì lè fún àwọn lè máa fún aláìní ló ń jẹjẹ wọ́n máa fún aláìní ló ń jẹjẹ dípò Ramadan láti fi ra ara wọn padà wọ́n lé léyìí túmọ̀ sí wípé nígbà yẹn ẹni tó bá fẹ́ ó lè má gbà ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ yóò fún aláìní ló ń jẹjẹ ní ìbẹ̀rẹ̀ sí Islam náà ṣùgbọ́n ní ìgbẹ̀yìn àyà yìí bí wọ́n sì máa ṣe tafsiri rẹ̀ òun náà ní bí abdullahi bin abbas bó ti ṣe ṣàlàyé ó ní wa ala alladhina yutiqunahu ay wa ala alladhina la yutiqunahu ìtumọ̀ àyà yìí ní ìgbẹ̀yìn gbẹ̀yìn ó ní pé gbogbo ẹni tí ò bá ti lágbára láti gba Ramadan gẹ́gẹ́ bí àwọn arúgbó àwọn ẹlẹ́ni tí wọ́n mọ fánà ìlú ló ó ní bí ọmọdọ́nà ti ṣe wà nù ẹni tó bá fẹ́ kọ́ gbà ẹni tó bá sì fẹ́ kọ́ mọ́ gbà kó fún aláìní ló ń jẹjẹ dípò rẹ̀ títí tí àyà tó tẹ̀lé léyìí tó fi sọ̀kalẹ̀ àyà wò lọ́tẹ̀lé faman shahida minkum ash-shahra falyasum ọlọ́run ní gbogbo ẹni tí yíyọ oṣù Ramadan bá sojú rẹ̀ tí wọ́n bá rọ́ṣù tí wọ́n sì ń bẹ láyé ọlọ́run kẹgbà so eléyìí lọ́sọ̀dọ̀ ọ̀ràn yẹn ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى على رأي أبنتو ألوري ينعجو أو ما سفد لين رمضان eléyìí túmọ̀ sí wípé lẹ́yìn eléyìí rọmọbọ́nà di dị yẹn lórí gbogbo èèyàn àyè àti sẹ̀sẹ̀ òsì ma wípé báyà mo lè gbà àbí tí n bá sì fẹ́ gbà mo lè fún aláìní lóúnjẹ dípò rẹ̀ kò sí ló fi jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo èèyàn. ǹjẹ́ àlè rọmọbọ́n láì jẹ́ pé rọmọbọ́n a lè pé láwùjọ wa lónìí yìí báyìí wọ́n bẹ nínú àwọn èèyàn àwọn tó jẹ́ pé àwọn retí rọ́ọ̀sù kó tó di rọmọbọ́n ó sì ń bẹ nínú wọn àwọn tó ṣe pé àwọn ò tí ẹ retí pé wọn rọṣù wọn ò ní ọjọ́ báyìí làwọn mú táwọn fi bẹ̀rẹ̀ rọmọbọ kò sì sí ń tọ́ka wọn wọn rọṣù wọn ò rọṣù kọka wọn àwọn ti mú ọjọ́ ń ta wọn káwọn pàdé mọ́ṣáláṣí ní jọba yìí torí pé ìjọ yẹn làwọn bẹ̀rẹ̀ sọlá tó tarawih ṣé ilé yìí báyìí ṣé sì ń bẹ nínú ìlànà àwọn ẹni àkọ́kọ́ náà táwọn náà sọ pé àfikà rọṣù kó tó di pa bẹ̀rẹ̀ rọmọbọ báwo ni èwo lọ́wọ́ ti lé tó sì Ramadan náà bá lé àkìgbà Ramadan kọ̀tọ́ sí ẹnìkan kó gba Ramadan ṣáájú kó sùn tó lé tó sùn bá lé ìgbà náà láti gba Ramadan torí pé ẹ̀sìn Islam yìí ìlànà àti òfin ló hàn kìí sì fẹ́ ẹnu kìí sì ṣe àìmọ̀kan òfin ọlọ́run ọba dá lórí pé Ramadan wọn kìí gbà á ṣáájú kó tó di kóṣù lé tó bá dé kóṣù lé àṣìrósù àjẹ́ pé rọmọbọ́ọ̀nù ọ̀bẹ̀rẹ̀ torí pé kọ̀tọ́ kéèyàn ó ti gba rọmọbọ́ọ̀nù lágbàálẹ̀ kọ̀tọ́ ká gba rọmọbọ́ọ̀nù lágbàálẹ̀ ó dìgbà tó bá dá wa lójú kó sùn wọlé kó tó di pa bẹ̀rẹ̀ sí ní gbà anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní la yataqaddamanna ahadukum ramadan bisawmi yawmin aw yawmayn illa an yakuna rajulun kana فليصم ذلك اليوم رواه البخاري أنا بني إيه بدو ساجو رمضان إيه بدو با أدالي رمضان إيه بدو با رمضان لا أدالي kéèyàn ti fìjọ kan máa gbà á lẹ̀ àbí kéèyàn ti fìjọ méjì máa gbà á lẹ̀ kó tó di pọ́ dájú pé wọ́n rọ́ọ̀sù anábìrin ẹ̀ má dà wò ẹ̀ gbọ́dọ̀ dà wò. àyàfi tó bá yẹ pé nìkan ó ti ń bá sọ́ọ̀mù kan bọ̀ ṣáájú kí Ramadan náà tó dé so anábìrin tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹni tó ń ti ń gba tó ń gba sọ́ọ̀mù ká bọ̀ síwájú kí rọmọbọ́ọ̀nù tó di kọ́ máa bá nǹkan rẹ̀ lọ kọ́ máa bá nǹkan rẹ̀ lọ ṣùgbọ́n ẹni tó wàá gba rọmọbọ́ọ̀nù lágbàálẹ̀ kò tọ́ o alimami Bukhari ló gbélé ìjáde eléyìí tó túmọ̀ sí pé àfi kárí pé wọ́n rúṣù kó tó di pé àgbà rọmọbọ́ọ̀nù tá a bá wá rúṣù kí ni ṣẹ̀rí àtúnikàṣe àmọ́ gbàlàyé àtẹ̀lé àti wọn náà lájọ máa wá oṣù yìí báyìí èsì pé káwọn jókòó sínú ilé wa ká máa wá pé sí wọn ti róṣù àbí wọn ò tí ì róṣù ká máa wá yí àwọn kan lẹ́nu pé sí wọn ti róṣù ni àbí wọn ò tí ì róṣù èmi àti wọn náà ni tó bá ti di òru tó yẹ ká wá oṣù èmi pẹ̀lú rẹ náà lájọ máa wá tí wọ́n bá rí àbí mi wọ́n bá rí á fi tó àwọn mùsùlùmí yòókù á fi tó wọn létí oníkálukú sì ti mọ̀ pé àjẹkù tó bá ti di lọ́la Ramadan náà bẹ̀rẹ̀ nù báwo wá aláṣẹ pé àròsùn èèyàn mélòó ló rọ̀sùn táfi sọ pé àròsùn àkọ́kọ́ bá a sì sọ wípé oṣù Ramadan wọlé látàrí ipa àròsùn òun náà ni kí a rí pèsè lé tó sì bá lé àjẹpẹ́ Ramadan ti bẹ̀rẹ̀ nu ọlọ́ni fẹ̀mẹ́ iṣẹ́ ìdáná kọ́ shahra falyasum ẹnikẹ́ni tó bá rí lílé oṣù nínú yín kọ́ máa bá lọ kọ́ máa bá Ramadan lọ kí wá sí dandan kí gbogbo akáfojú gánì rẹ̀ tẹ́nìkan bá ti rí tó bá ti sọ fún wa ó ti tó anáwó sallallahu alayhi wa sallam ṣe ni idha ra'aytumul hilala fasumu tẹ ẹ bá ti rí pé sùlé ajẹpẹ ẹ máa gba Ramadan sùn Bukhari àti Muslim ló gbé jáde kì í ṣe dandan gbogbo owó rí bí mo ti ṣe sọ ṣáájú tẹnìkan bá ti rí ó ti tó tẹnìkan bá ti rí ó ti tó èèyàn kan ṣoṣo tó bá rí ó ti tó kì í ṣe dandan kó pé sallallahu alayhi wa sallam Ibn Umar radiyallahu anhuma ó láwọn èèyàn wá oṣù wọ́n wá oṣù

àròsù àkọjọ ní ìgbà tí oṣù ṣàbẹ́ẹ̀ tó bá ti pọ́gbọ̀njọ ajẹ́pẹ́jọ tí ó tẹ̀lé ńkọ́ yóò jẹ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan báyìí láàmú jama ìwọ náà ti mà ní ìsìn a wà nínú rẹ̀ eléyìí tó ṣe pé tó ń bá ti tán Ramadan fún tó bá ti tí ó nínú oṣù Ramadan eléyìí ni ọ̀nà méjì tí sẹ́rí àmúwa kò sọ́nà ẹlẹ́kẹta o wípé bóyá a ṣe ìsáàbì a ka àwọn ojú ọ̀nà tí òṣùpá máa gbà torí kó tó bá ti débi báyìí gbọ́dọ̀ lé náà ni rárá ànábì mọ̀ pé gbogbo eléyìí wọ́n lè máa ṣe kò sì sọ pé tọbẹ̀ ká ṣe oná ní pé ká rọ́ṣù abẹ́ ti wo kàlẹ́ndà kan abẹ́ ti mú déètì kan eléyìí takò lànà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wáyé o jama àwọn èèyàn ń bẹ láyè sùn tó kí wọ́n máa ń lo àwọn ẹ̀rọ kan láti fi wo láti fi wá oṣù bóyá oṣù ti lé àbí òtí lè wọ́n fi telescope tó máa ń jẹ́ kí n tọ́ wẹ́ kó tóbi kò sí ní tó burú lábẹ́ òfin ṣẹ̀ríà kọjá pé wọ́n lo telescope àbí ń tọ́jọ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí máa fa tó jìnnà tí ó fà wá sí tòsí èèyàn tí máa sọ ń tọ́wọ́ tí ó sọ di ní ńlá lójú èèyàn kò sí ń tó burú ká lò nítorí pé a ti mọ̀ yìí pé telescope kò sí bó ti ṣe lè mú tó kò sì sí bó ṣe lè wẹ́ tó tó lè mú kárí oṣù tí ò lè kò lè jẹ́ kóṣù lé tó sùn ọ̀bá lé oṣù tó lé náà ni ó jẹ́ àárí bóṣù ọ̀bá sì lé kò lè jẹ́ kò lè sọ́ di rírí torí ẹ̀ kò sí ń tó burú nínú ká lórí àwọn ẹ̀rọ wọ̀nyẹn tẹ́nìkan bá wá bá wa tó bá sọ pé mo rò sùn sáàgbọ̀rọ̀ rẹ̀ wọlé nítorí pé ó lọ rọ́ọ̀sù àbá ní àwọn àbéèrè kan àbá láwọn ìwádìí kan tá a gbọ́dọ̀ sí tẹ́nìkan bá sọ pé mo rọ́ọ̀sù á wò wò ǹjẹ́ ni tó sọ pé òun rọ́ọ̀sù yìí ṣé mùsùlùmí ni torí pé mùsùlùmí òun ni oṣù rírí ńlọjẹlógún ẹni tí ì ṣe mùsùlùmí kò lè bá wa rí ká gbà nítorí pé kọ̀ọ̀kan yín báwo ni nǹkan tí ó kàn ló sì wá jẹ́ pò ní bá a rí ẹni tó ní ọ̀rọ̀ sùn á tún tó ti bàlágà àbí ò tí ì bàlágà agbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ti bàlágà ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní jẹ́ ẹni tó ní ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kìí parọ́ ti máa parọ́ tẹ́lẹ̀ ó gbogbo wa ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe ẹni torí ẹni tí èrè ràn àbójú rẹ̀ máa dìímù bóòlù ó ṣe wá rọ́ọ̀sù nítorí pé rírọ́ọ̀sù ó ní í ṣe pẹ̀lú ríran èèyàn ríran wọ́n á sọ pé mo rọ́ọ̀sù eléyìí túmọ̀ sí pé tó bá ṣe pé ọmọdé kékeré ìlú sọ fún wa pọ̀ ń rọ́ọ̀sù àní gba ọ̀rọ̀ rẹ̀ o nítorí pé bóòlù àti fẹ́ mọ̀ bóòlù òótọ́ ní sọ àbí ń parọ́ bẹ́ẹ̀ náà ni tó bá pẹ́ ni tó sọ fún wa pọ̀ ń rọ́ọ̀sù kò ní láta ìbí ìwèrè èrè sọ pé oṣù tẹ́wàá òun àti èrè ọ̀sọ̀ sápò ara rẹ̀ ẹ̀rí rẹ̀ àní ìgbà wọlé nítorí pé oṣù rírí kọ̀ọ̀kan òun kò sí tí ó fi ṣe ìdí ni tó fi jẹ́ pé àní ìgbà mùsùlùmí ìnìkan lágbà ẹ̀rí tiẹ̀ lórí pa àròsùn àbá àròsùn tó ń ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé arákùnrin kan ara oko ni ọmọ abánabi sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah inni ra'aytu al-hilal ya'ni Ramadan ó èmi ti rí oṣù Ramadan náà oṣù rẹ̀ ti lé nígbà tó sọ anabi ọmọ anabi ọ̀daràn ṣé mùsùlùmí ni àbí èsè mùsùlùmí anabi wa bi léèrè pé atashhadu an la ilaha illallah ṣé ìwọ jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah qala na'am ó ní bẹ́ẹ̀ ni qala atashhadu anna muhammadu rasulullah anabi ní sọ gbàgbọ́ so jẹ́rìí pé anabi muhammad sallallahu alaihi wa sallam ránṣẹ́ ọlọ́run qala na'am ó ní bẹ́ẹ̀ ni qala bilal qala ya bilal anabi ní ra bilal adhin fin kéde fáwọn èèyàn falyasumu kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba Ramadan látọ̀la lọ àwọn olùmọ̀ nípa sunan àwọn ni wọ́n gbà jáde àti imaamu ahmed ahmed abu dawud anasai at-tirmidhi àti ibn majah àwọn ni wọ́n gbé àdìsí yìí jáde eléyìí túmọ̀ sí wípé téèyàn ọba jẹ́ mùsùlùmí tó bá sọ fún wa pé òru sùn á lè gbọ̀rọ̀ rẹ̀ wọlé bákan náà ẹni tó ṣe pé eh, ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ṣeé gbára lé torí irọ́ máa pa ǹjẹ́ pé wọ́n ní máa pa àbẹ́ńtẹ́ pé ìwà wára ní ọkàn máa gbé tí ò rí ó kó rí ìwà àwọn ilé yẹn a lè gba ẹ̀rí tiwọn náà wọlé bí ẹni tó yẹ pé náà ríra dáadáa a lè gba ẹ̀rí tiwọn náà wọlé torí ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ẹni ó sọ fún wa pé òun rọ́ṣù ó jẹ́ ẹni tó ti bàlágà ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní làákàyè ó jẹ́ mùsùlùmí ẹni tó ṣe pé a ní àgbẹ̀kẹ̀lé lórí ọ̀rọ̀ tí máa ń sọ torí kìí sòpòrọ̀ ẹni tó ṣe fọkàn tán ẹni jẹ́ pé ju rẹ̀ ríran tó bá àwọn eléyìí àwọn náà lẹnu tí a lè gba ọ̀rọ̀ wọn wọlé o. gbẹ̀tẹ́lẹ̀ bá yé wa Ramadan nìyẹn tí ẹnìkan bá ti sọ pé òun rọ́ọ̀sù tó sì jẹ́ mùsùlùmí á gba ọ̀rọ̀ rẹ̀ wọlé ṣùgbọ́n tó bá gbé pé ìwọ rọ́ọ̀sù òun ìwọ nìkan lọ́ọ̀sù rọ́ọ̀sù tó sì ti rí yẹn ó jìnnà o rí information yẹn o fi sọwọ́ sáwọn èèyàn so ìwọ nìkan tó rí ìwọ nìkan lọ́ọ̀dà gbà ìwọ nìkan lọ́ọ̀dà bẹ̀rẹ̀ rẹ̀ so nígbà tó ṣe pé àwọn èèyàn yòókù pẹ́yàjọ́ kejì làwọn tó bẹ̀rẹ̀ tiwọn eléyìí jẹba tọ́ba ti wá kéde kéde nínú rẹ́díò ìjọba wọ́n kéde lórí ẹ̀rọ amóhùnmáwòrán ìjọba wọ́n ti rọ́ṣọ̀ káwọn mùsùlùmí kan bẹ̀rẹ̀ kò sí àyè láti láti máa ṣàgídí láti máa sọ pé wọ́n bú sápò ara wọn ni èmi kí wọ́n bá wí ìwọ ni wọ́n bá wí o torí pé mùsùlùmí ni wọ́n gbogbo wa lọrọ bá wí ní ìgbà tí bá ti kéde pé wọ́n rúṣù mùsùlùmí ọgbà Ramadan òòrùn ànábì sallallahu alaihi wasallam ní ìgbà tí arákùnrin bí léèrè béèrè lẹ́yìn ìgbà tó yege nínú béèrè wípé wọn ti rọsù ní orílẹ̀-èdè yòówù tó bá wà láyé tó ti kéde pé wọ́n kò sí àyè fún ọ láti sọ pé mi ò ní gbà ó dìgbà tí mo bá tó rí fúnra mi rárá o kì í bá rí fúnra rẹ tó bá ti kéde kí kálukú ọmọ àgbà lọ. o àwọn míì wà láwọn adúgbò fọlọ́n sọ pé dìgbà táwọn bá fúnra táwọn tí sì ṣe lànà anabi sallallahu alaihi wasallam oníke tó máa ti sọ pé wọn rọṣù mùsùlùmí ọmọ àgbà lọ. ẹ wá sọ pé wọn rọṣù yẹn wọn ẹ ń ṣèyẹ méjì nípa rẹ̀ because àwọn tó ń sọ pé àwọn rọṣù yẹn ẹ mọ bó ṣe jódodo sí ẹ sì mọ bí ó ṣe ṣe déédéé sí but ẹ̀yin ò ní confidence nínú ọ̀dà kò sí wàhálà ẹni tó sọ pé wọn rọṣù tó ń bá ti sọ pé wọn rọṣù àwọn gbà àwọn gbà pàápàá jùlọ tó bá ti jẹ́ pé official announcement ni wọ́n ṣe àwọn tó bá wá ṣẹlẹ̀ pé irọ́ ni wọ́n pa fún wa wọn ò wọn kàn sọ pé wọ́n rọ́ṣù ni a pé ti máa ń bẹ́ńbẹ́ ẹni tó sọ fún wa pé wọ́n rọ́ṣù òun náà forí fa tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà ọwọ́ àdọ́wọ́ wọn káwọn náà bẹ̀rù ọlọ́wọ́n bá wọn kọ́ wọn bẹ̀rù ọlọ́wọ́n bá wọn nítorí pé fún àwọn èèyàn tó pọ̀ tó bóyá ilẹ̀ ti ṣe fẹ́ rọ́nà lọ alhamdulilayi fún láti lè wá sọ ọ̀rọ̀ náà náà ẹ wá rí gẹ́gẹ́ bí ìbéèrè tí àwọn èèyàn fi ṣọwọ́ sí wa láti lé òun náà ni pé wọ́n jẹ́ kó yé wa pé nígbà tí wọ́n mẹ́nu bà fún wa nípa ọ̀rọ̀ ìdẹ́tẹ̀sù ẹ wá ní kápẹ́ èèyàn wà ní àwùjọ tó jẹ́ pẹ́tò wọ́n ti sanọ́símẹ́ǹtì pé wọ́n róṣù ọ̀gọ̀tọ́ náà kádà wípé èèyàn sùn lọ́ntẹ̀yàn nígbà tí àárọ̀ ọjọ́ kejì wa mọ́tẹ́ ẹ̀rọ ẹ̀rọ bó o wá lè yẹ oṣù ṣe ń téèyàn gbà téèyàn ò tí gbọ́ tó àti bọ́ sẹ́yìn kéèyàn tó gbọ́ téèyàn ṣé ọlọ́gbìyàn láwùjọ yẹn ọlọ́gbìyàn ní síyàmù yẹn ni àbí yóò ṣe. tó alhamdulilayi àkọ́kọ́ ni pé tó bá ti dájú pé wọn rọṣù eh, ìgbà tó kéde sí ẹni tó bá gbọ́ yẹ kó tó gbọ́ ó sì yẹ kí á ní àtúnṣe ti ṣe pé tó sì bá lé alákọ̀ọ́kọ́ kò lè kápẹ́ òrùn wọ̀ ní ìsìn yẹn gbèsè ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tó òrùn wọ̀ bàbá ti róṣù títí ìgbà yẹn kò lè rí so ṣùgbọ́n wọ́n ń yà wá lẹ́nu ní nàìjíríà ń bíi pé tẹ́ máa róṣù náà wọ́n lè má kéde ńgbà méjì òru kan òru òru náà lẹ́sẹ̀sẹ̀ rí ni so ó ti yẹ kẹ́ ti ṣèkéde ti pẹ́ kọ́jọ́ so tó bá yẹ pé bẹ́ẹ̀ là ń ṣe ni kò ní máa sá pamọ́ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àmọ́ àti bá àti bí gbogbo bá sì lè rù kọjẹ́ ìgbà kí ìgbà tá a bá gbọ́ kéde pé wọ́n rọ́ṣù ẹni tó bá gbọ́ kó jẹ́ kẹ́ni tí ń wò pé kò tí ì gbọ́ kó jẹ́ kó gbọ́ eléyìí ó fún wa láǹfààní láti lè ṣe Ramadan torí pé òfin ṣẹ̀rí àfiyé wa pé ti dà níyàn ládàálẹ̀ ládàálẹ̀ kò lè ẹni tí ò bá ti dà níyàn ládàálẹ̀ ládàálẹ̀ o ò lè gba Ramadan àtijọ́ yẹn naam. tó a fún ọlọ́run ọba a dúpẹ́ fún ọlọ́run ọba bákan náà kí ọlọ́run kí wàá san àwọn olùmọ̀ ní ẹ̀sọ́ lórí ǹjẹ́ ìkẹ́kẹ́ kan bẹ nínú Ramadan bá ń ṣe olùkọ́ onígbàni tí ó bá kàn fi Ramadan tiẹ̀ sórí pé èmi ò jẹ èmi ò mú mi ò láti gbà tálífàjárì ti yọ títí tó ràn fi wọ̀ ṣùgbọ́n tó ọjà lọ́nà bí ẹni tí sọ pé mọ́ nígbà tó di lọ́sàn ọ̀sán rẹ̀ pé mọ́ mọ́ bàjẹ́ nù kódà kó ṣe pé kò kódà kó ṣe pé kò mú mi bàjẹ́ nù bẹ́ẹ̀ ìwòkuwò ìrìnkúrìn ilé ẹ̀rẹ́ tí ń ṣe nínú Ramadan ah ó súnmọ́ kọ́mọ́ndì ládàá lọ́dọ̀ lọ torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní man lam yada' qawla az-zur wal 'amala bihi falaysa lillahi hajatun fi an yada'a fi an yada'a ta'amahu wa sharabahu ànábì sallallahu alayhi wa sallam ẹni tó bá kọ̀ láti fi ẹ̀rí èké sílẹ̀ tó fi àti máa fẹ̀rí èké sísẹ́ tọkọ̀ láti fi sílẹ̀ ọlọ́run bùkátà kọ́mọ́jọ́ kọ́mọ́ eléyìí túmọ̀ sí pé eji jẹ́ aṣọ ẹnu wa eji aṣọ wa eji aṣọ wa eji aṣọ wa wa níbi gbogbo palapala àti ntí ọ̀dà ká má bàa pàdánù wa. alhamdulilayi fún náà ni a ti gbọ́ kí ẹnìkọ̀ọ̀kan wa náà kí á gbìyànjú ká jẹ́ ẹni tí yóò ṣe àtúnṣe ara wa ká lè bá ẹni tí rọmọdún kò ní jẹ́ ọba ayé nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa láyé láti lè bàjẹ́ ní tí ó pọ̀ ní ládáláyé àti ní ọ̀làǹkìyàmà wasalaamu wa rahmatulahi wa barakatuhu.